بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين هذا وتسمى الله سبحانه وتعالى أتوارى الكالة على رسول ومحمد صلى الله عليه وآله وسلم هذا بيكي ìkéde tí ó wáyé níjẹjọ láti ráǹfààní àti ṣe ìdárùsùn lórí tíra ìsáìlì jahiliya látẹ̀síwájú ní ìpẹ̀lú wọlé lẹ́rìí pé a ti ṣàlàyé ìjẹ́ẹ̀dógún ní sẹ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún lórí pé àwọn ará ìgbà ìmọ̀ kan wọ́n máa ń fi aburú àti tí ò ti sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run la fi mú àwọn àyà àti wa fífẹ́ ti parọ́ bá ànábì Sulaiman nítorí wípé ó lágbára kan tó ń lò tó fi ń darí àwọn àjàmú àti èèyàn sọ̀làyé ti wá lórí yẹn ìfi iṣẹ́ sí wọn ni ìwà àbàjẹ́ táwọn bá wà nínú ẹ̀ ó máa ṣàfihàn rẹ̀ sáwà ànábì ọlọ́run ẹlẹ́ẹ̀kejìdínlógún انتصابهم للأنبياء مع مخالفتهم wọn a máa ṣàfihàn ara wọn sáànà bí ọlọ́run àwọn ànábì ọlọ́run pẹ̀lú ìyapa wọn انتصابهم إلى الأنبياء مع مخالفتهم وما سفيك أران سنة بيولون كلارا ọmọlẹ́yìn rẹ̀ ni wá ọmọlẹ́yìn àlẹ́yìn rẹ̀ ni wá máa mọ̀ kọ́ ọ̀dà fásitì pẹ̀lú ìyapa àgbẹ̀bì yẹn lára àwọn ìwà àti ìgbàgbọ́ àti àṣà àwọn àgbàmọ̀ kẹ́ni تناقضهم في الانتساب ينتسبون إلى إبراهيم مع إظهارهم ترك اتباعه wọn a máa takora wọn contradiction tanakub ìtakora wọn níbi ìpàfíkì wọn a sàfíkì ara wọn sí ànábì Ibrahim torí pé wọn ń sàfihàn pé wọn ò tẹ̀lé àmú example lè wá ní ìjẹjọ àwọn christians sì ní wọn gbà pé Ibrahim náà ní bàbá ìjẹ́ ìjọsìn ìkírun tí ń bẹ nínú ìjọ tànàbí Ibrahim ìjẹ́ ń bẹ nínú ìjọsìn wọn bí ṣe ìjẹ́ alwala walbara ká gbárùkù tó bá ní òótọ́ lọ́wọ́ káwọn náà ó tó ká sì fẹ́ràn ẹni tó lè òótọ́ tó jẹ́ ìjẹ́mi lọ́dọ̀ christian ẹwà yìí ká wa nílùú tá a wà yìí gbogbo bí tí wọn náà bá wà tẹ́ ẹ bá jọ wà papọ̀ kò sẹ́ni báwọn ẹlẹ́gbẹ́ rẹ tó báwọn ẹlẹ́gbẹ́ ẹbọ rẹ tó tó christian kódà láwọn tó ń pè ní pastors àwọn kẹrìsì wọn àwọn àtẹlẹbọ wọn máa ń ní wàhálà fúnra wọn sẹ́mọ̀ wípé lọ́dọ̀ àwọn mùsùlùmí ó dẹ̀ sí pé ẹbọ náà ni ọ̀pọ̀lọpọ̀ àfà mi fi ń jẹ ẹbọ lógun ó kà ń ṣàfihàn pé àwọn kórìíra ọ̀tá sùlámù àrí àwọn olórí àwọn kírísítẹ́nì òfin tó kàn wọ́n nípa pé àwọn lógun ti ẹlẹ́bọ wò ẹ mú dáwà kan jáde nínú wa bẹ́ẹ̀ sì ni ànábì èyí ta sọ́fà àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó bẹ́lẹ́bọ rẹ́ bí yóò délé ayé lórí ìtẹ́ bí ọmọ ọwọ́ lórí ìtẹ́ kókó ń délé ayé كلمة توحيد جملة قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا ẹni dájúdájú ẹrú sí ọlọ́run ọba ni yóò ọlọ́run fún mi níbi òfin ó sì nílé ànábì tó tó yẹ kó jẹ́ pílà dáwọ̀ àwọn àìsíta tọ̀hídì ẹwà ìdàkí tọ̀hídì yẹn lẹ̀sìn wọn ṣíríkù àti kúfùrù ní àìsíta ìgbéra náà kò sí tọ̀hídì àti ìmánì ẹnu lẹ́sìn máa gbọ́ pé ẹ fi ti késàrì fún késàrì ẹ fi ti róòmà rí ẹ fi ti olúwa fólúwa ẹ fi késàrì fún késàrì tó bá ń bá sí olúwa lọ tó ń bá lọ kan sí máa ń sọ tó bá ní aláwo kan tó bá yọjú sí wọn ni ó ṣe ìpèsè kan kó ṣẹbọ kan ó ní à ẹ fi ti késàrì fún késàrì yóò ṣẹbọ rẹ fún ìgbàgbọ́ wọn nìyẹn ìgbà kò sínú ìgbàgbọ́ àwọn alòkìtà ká àkáàkì ẹbọ ká píìtì àdínsì ẹbọ tó ẹ sì ń fira yín wọ́n ń fira wọn tì sọ́nà bí Ibrahim tó ń ti pé wọ́n ń ṣàfihàn ìtako ìtẹ̀lé rẹ̀ ń tẹ̀lé so eléyìí káwọn náà káwòye sí i ìfaratì sọ́dọ̀ yìí tún ní àlàáfíà ó ní kó faratì sọ́dọ̀ yìí tí wọ́n náà ń ṣe bí títí ẹ̀ kí ìfaratì rẹ sọ́dọ̀ yìí kó mọ̀ sí nǹkan tí ó máa tako ẹni tó bá ń faratì sọ́dọ̀ anábì Ibrahim alayhisalam ó yẹ kó ṣe pé ìjọsìn rẹ̀ kò ní tako ìjọsìn tánà Ibrahim fi jọ́sìn fọlọ́run níbi ká sin ọlọ́ọ̀bá nìkan ṣoṣo ká mọ̀ sí ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ká sì kìláàsì ìbára fún ọlọ́ọ̀bá nìkan ṣoṣo ká má kú lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ kẹlẹ́bọ gan mọ̀ pé ni yóò gbà tèmi wọ́n yàrá ti jọ wà ní mọ̀lẹ́bí bọ́ọ̀lù mọ̀lẹ́bí ti pa ọkọ̀ tó tó bá ti kàn ẹ̀sìn báyìí ojú ìyẹn owó ah, ẹ má bá fa àwọn àfa ẹ̀jọ̀ wá wà níbi iṣẹ́ náà ṣùgbọ́njẹ́já dúró déédéé kí ló dé téèyàn lè fi iná ní ìyàn hàn téèyàn lè fi àkíyà rẹ̀ ibi tẹ́lẹ́bọ náà ti ń dúndùn wípé ẹlẹ́kùn lòun ẹlẹ́bọ yóò dúró pé òun dúró ti ẹ̀sìn òun fẹ́ òun mùsùlùmí máa kárí bọ́ ní. ọgbọ́n wa kan jẹ́ lẹ́kítọ́rà ní Kwara poli nígbà kan àwọn tó ṣe wípé ó làwọn máa sọ ń gbà yẹn wípé apá tani màá ti ẹ̀sẹ̀ sìn hmm. Islam nìyẹn ni màá ṣe lórí kìrìsẹ́nìtì yẹn ìyọrọ ló wà ń bẹ̀ ó ní ẹ̀sìn ìbílẹ̀ nìkan àmọ́ wá ń súnmọ́ wọn wípé ah, bọ̀dá tí a lu lẹ́nu gbọ́rọ̀ ló bá ní a ah, olóhùn àti jésù tán o láti jésù kankan ẹgbẹ́ àti jésù fámílì rárá nírọ́ ni oníkan bẹ́ẹ̀nu ọ́fíìsì táwọn jọ ti ní táwọn ti jọ ní lẹ́kṣọ̀ ní Kwara poli ló bá ní pásítọ̀ lòun máa yà ní ọ́fíìsì àwọn káàkiri nígbà tí ìgbà tí ń ṣẹ́kọ̀ọ́ láwọn ọmọ ní lẹ́kṣọ̀ rúùmù ó máa ní káwọn gba jésù gbọ̀ngàn gbàyé ìsìn ayé rẹ̀ gbàyé ìsìn ayé rẹ̀ ń wá sọ fún jọkàn wípé sọ ilé ẹ̀kọ́ di chọọchị nítorí náà kò wá sí orí lẹ́kṣọ̀n náà kò bá wá bá fẹ́ wàásù ọkọjá sínú chọ́ọ̀chì lórí ọlọ́sẹ̀ tí ó tẹ̀lé ló bá tún dé pé mr kàyọ́ lè tí gbàgbọ́ olúwa jù mo ní arákùnrin náà <laughs> tọ́ ohun o àwọn tó bá rí ibi tiẹ̀ wọ́n máa wàásù fún wọn nínú ọ́fíìsì tiwọn fìmí lẹ̀ torí ní tó fẹ́ rí orí o ló ló ń gbọ́ ló bá tún wájú ọ̀sẹ̀ nílùú kan sí ló bá tún dé ó ní jẹ́ kó sọ̀rọ̀ tán jọ náà ó wá gbilé rẹ̀ wípé mr alágbájá èwo ló fẹ́ fọwọ́ mú méjèèjì ló bá gbé kìíní jáde nínú nínú draw dẹ́tù nínú ọ́fíìsì ní tilẹ̀ gbé jáde mo gbé àfọ̀sọ jáde ni mo gbé wá láti lè mo bá gbé jáde mo ní sóorí èwo ló fẹ́ sínú méjèèjì sóòtá lóyún títẹ́ olúwa kiri ní ké ta láti kó máa jẹ́ kiri òṣèlú wọlé mọ́láyé bó ṣe já lulu kan ló máa já lulu rẹ̀ títẹ́ olúwa ló máa jẹ́ káàkiri òjò ẹkún nìyẹn àbí lẹ́tọ́ ìlú faramọ́ èwo ló fẹ́ lónìí ìlú kò jésù àlàáfíà kò mọ báyìí oníbọ̀dà mi àfúláfà ah, ó lẹ́yìn mùsùlùmí wà láti ní ó kọ láwọn kìrìwé náà ní kí ni àjọ wá ní sẹ́ńdí máa gbé bí wọ́n kàrí mọ́nu nọ́ọ̀rìgì ìgbà tí kúfù náà ní méjèèjì kúfù kan gbé kúfù ẹ̀ síta olóòtú kúfù ẹ̀ fún polongo fún kúfù mi wọ́n mùsùlùmí wà á kárí bọnú mr rẹ̀ múlò ń jẹ́ lọ́fíìsì ti jẹ́ mr suleiman ẹni gbà pé ibi a wà yìí òun ní ìdíkẹ́ ìyẹn wà diplomatic ẹlẹ́bọ̀ wà dípò ó jáde náà ẹlẹ́bọ̀ jáde tó ẹ fẹ́ sọ ní wípé wọ́n ní fanatic kó wà fanatic wọ́n ní tẹ̀ fi kàn yàn ìsúnsùn tí ó burú dídé tí òun ní sọ wípé tẹ́rọ́rìsì ni torí tó kàn wọ́n ní wípé jẹ̀sìn rẹ̀ lẹ̀ kálíbọ̀ ọ̀sẹ̀ owó òtítẹ́ ẹ̀sìn kalẹ̀ bó ti kó lóò dáa tó tó bá ti dú lórí ẹ̀sìn wọn ò lè rìn yàn rárá látara àbùsí tí ń bẹ lọ́wọ́ so islam tó ń fara ti sí fara ti sí kódà yahud wọn náà lọ́nà ibrahim o ànábì àwọn ni ṣé yahudi ń ṣe hajj ẹ̀tọ́ sì kọ́ kún bẹ́ẹ̀ ṣe hajj ṣiṣẹ́ nínú ìbáàdà láyé ànábì ibrahim mo lẹ́ntọ́ lọ́wọ́ bá kọ́ fi òfin ṣe hajj ṣiṣẹ́ tó fi rẹ̀ wà dín fìlà hajj وأذن في الحج يأتيك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ló wá ní ìwọ ànábì Ibrahim pépé kó pìrún fún iṣẹ́ hajj ṣíṣe kódà wọ́n ní ànábì Ibrahim ìjọra àdìsàlá ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí fàyò bẹ́ẹ̀ lẹ̀rọ pọ́ọ̀tì náà bóòlù mi ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn kí n wà nù pápá ń gbé nínú maka ní kí wọ́n sọ pé wá ṣiṣẹ́ hajj yẹn mélòó gan ló gbọ́n bí ìjọ lọ́ni ìnáma àlẹ́ ìkàlùbàlà títí ẹni kó sọ gbogbo ẹni tí kò wá ṣiṣẹ́ hajj ni àwọn olóòmùdé ti bọ̀ rẹ̀ kódà lójú ayé rẹ̀ ní iṣẹ́ hajj yẹn ìyá àtúkàrí jára gbogbo tó rò pé òun rẹ̀ ò dé àwọn olóòmùgbò rẹ̀ débẹ̀ àwọn yóò mọ̀ wá fẹsẹ̀ rìn wá bìjẹ́ alẹ́ wọ́n tún lọ́kùnrin òun ní yàtúkà rìjá àwọn ọkùnrin ó máa wá yàtúkà rìjá là wọn yóò máa fẹsẹ̀ ní wa mo ṣe àtàn láti wá ṣe hajj wàhálà kó lè dọ́ mi ní yàtí ìlànà kó lè fẹ́ǹtì ní àmì ọkọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn arákùnmí àwọn yóò máa gun arákùnmí wa látọ̀nà tó jìn tó máa fi ṣe hajj náà ni wọ́n mùsùlùmí tó bá rẹ̀ jù bára rẹ̀ òní nìkan náà ní fámìlì ni sọ́ńtò máa lọ́rọ̀ náà ìjọ tí ànábì tọ́lọ̀ ń pa láṣẹ eléyìí kò sí ìrẹ́kẹ́ pẹ̀lú rẹ̀ bí ya lọ àti ìyá ìpínlẹ̀ ilẹ̀ hajar mọ̀lẹ́bí rẹ̀ tó kùn ní flapain òun ismail àti ìyá ismail a gbọ́ wípé ismail ní àbúrò àwọn ọba kan rẹ̀ sáàkìlì fún jábọ̀ rẹ̀ pé ìyá kan jogún nìkan ìbọ̀rọ̀ ní gẹ́bí yọmọ ẹ̀dẹ́ alẹ́ so bó ti wù kó ké kó jẹ́wọ̀ nìkan fún nínú mọ̀lẹ́bí ìtọ́lọ̀bá ní wọ́n hàn sí ọ̀nà ọ̀rọ̀ sọ fáyìn wọn ni wọ́n rò wípé kò ní sáǹfààní generation ní ìbọ̀ tí wọ́n gbọ́ tàn rẹ̀ kàlẹ̀ kúrò níbi iṣẹ́ tó ti gbé ṣiṣẹ́ àmì faramílẹ̀ yìí kí ló lè dòba ẹ̀sìn nínú faramílẹ̀ lágbóná mi ti wá mọ̀ báyìí tó mi lè dókè báyìí bí dókè òun fi lẹ̀ kí ẹni kó sọ kódà kó jẹ́ ní ihò kankan ló wà sọ náà bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ sí wípé wọ́n fura wọn kì sí àwọn àìmọ̀tòlá àrùbára imam abu hanifa imam bin sabit imam malik bin anas imam ahmed imam shafi imam ahmed àwọn afá imam bẹ́ẹ̀ àwọn èèyàn fara kì sọ́dọ̀ wọn ẹ̀ malikiya làwa ẹ̀ gbogbo àwọn àyímọ̀tẹ́ ìfarati sí ìwó lójú ń sún fínú wọn èwo ló jẹ́ sí àánú wọn èwo ló ń tọ̀ rí kọ̀ọ̀nù wọn èwo ni kàwárí jù wọn kánù kulluhum ahlu sunna wal jamaa gbogbo wọn àdìọ́kọ̀ tó lọ́n ń sọ̀kalẹ̀ sínú Qur'an àdìọ́kọ̀ tó ń ṣe ọlọ́run bá ṣe lọ́la yìí láti sin lọ́nà fi pàdé ọlọ́run bá a sọ tàìsàn wọ́n ní màlìkíyà ní nàìjíríà tí mo mọ́ ìkí sóòkú tí mo mọ́ ìkí sóòkú ẹ̀wà ní màlìkíyà lórí a ni wá pẹ̀lú mọ́ mọ́ ìkí sóòkú mọ́ mọ́ ìkí ń fẹ́ bọ́ àbẹ́yìn ẹ̀ ń fẹ́ bọ́ mọ́ mọ́ máa ń wo wo ṣùgbọ́n olùyìn sì máa fara rẹ̀ kì sáwọn ẹni rẹ̀ tíṣẹ́ ọwọ́ tó sì máa tako táwọn yẹn gbé wá ní ẹ̀sìn ṣùgbọ́n náà ṣe déédéé ọmọ tó jọ máa fà tó tó gbogbo ìrìn sí tako bàbá ti ń sọ náà ọ̀rọ̀ ọlọ́run ó sì tako tí bàbá rẹ̀ náà wù ní wà ó tako tí bàbá rẹ̀ náà fọkalẹ̀ sínú síra ọmọkọ́mọ nìyẹn bẹ́ẹ̀ náà ni tó sì dúró déédéé tí wọ́n wá yàyà kúyà wọ́n ní ẹ̀mà sáà tó kọ́ wọn kí wọ́n ní sábà ẹ̀mà kọ́ wọn kí wọ́n ó lè ní jẹ́fà rí torí pé ìrìn títí ẹ ìṣẹ̀náyé títí ẹ ó takò ìṣẹ̀náyé àfàtún fàràdì ti lọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ akẹ́kọ̀ọ́ tó jáde yẹ́mẹ́ ìsìlámíyà nàìjíríà fàrí bá dé ẹnu ibi táwọn ti parí ni ìsìlámì yunifásitì làwọn ti parí ní nàìjíríà ìlú àdúgbò làwọn ti kéwù kò tó fàrí gbogbo tó bá wù kó kéríké ń bẹ̀ tó bá ti ń takò kọ́ọ̀lá bọ́ọ̀hù kọ́ọ̀lá rọ̀sùn nínú ìwà rẹ̀ ó takò nínú sọ̀rọ̀ rẹ̀ ó takò kò lè jẹ́yìn fún irọ́ ló ń pa kódà kó gba sàkí sànàwíyà rẹ̀ jáde kó gba sàkí dìgírì rẹ̀ jáde kó gba second degree kó gba dọ́sọ̀rì dìgírì kó gba jáde nílẹ̀ irọ́ ìyẹn kọ́ ló jẹ àwa lógún kò sì jẹ ọlọ́run ba lógún torí pé ní curriculum gbogbo láwọn ẹ̀kọ́ wọ̀nyẹn wo ló kọ́ ọ̀yàn ní ti ń takò ẹ̀sìn ìwọ ló kọ́ ọ̀yàn wípé kéèyàn bó ní bíbíà ṣe dáyé wípé òní lè sọ pé bíbíà yìí kò dáa mọ́ táwọn sọ fáwọn èèyàn yẹn ọ̀rọ̀ Yorùbá tó ní àlàáfíà ká má gba ìdànù àfihàn tó bá bá jáàmì yóò jẹ̀gbẹ́ èyí tí ó sì jẹ̀gbẹ́ ìbẹ́jọ ní kó nira. láwọn àwọn ọ̀dọ́ ìsìn bí ẹni ẹ̀wọ̀ owó yẹn kó kó àwọn ọ̀dọ́ fẹ́ jẹ̀gbẹ́ ni àwọn ọ̀nà tí ó bá ti jẹ̀gbẹ́ lóòótọ́ ṣé ìgbẹ́ ọkùnrin rira ìjọ tó máa ń bú ọ̀rẹ́ rẹ̀ ajá bó ní jẹkújẹ tó ń jẹ̀gbẹ́ tí kò ní ẹ̀ kó ló ṣe ní bídí àbáyé ẹ̀ ń ṣe kò dà ọ̀rọ̀ ní pé ọmọ ìbáṣepẹ̀ ìjọmọ́ rẹ̀ papọ̀ ẹni ó gbà yín láti sọ̀rọ̀ sẹ́sì nìyẹn bàbá sọ pàì sọ wọn ní àwọn ilé afáàmù ni wọn wọn pa ìjàmbá ìsìlámíyà sàdímọ̀ wọn ti kéwù ẹ̀ka ẹ̀mọ́ ẹgbẹ́ sọ pé kò jáde kó ń gbòòrò nàìjíríà yìí kódà kókó ńlẹ̀ yorùbá kéwù tó sì ìdí tọ́lọ̀ ní àṣẹ nínú ẹ̀sìn tálẹ́bí ní àṣẹ ẹ̀sìn tó rí fojú tó jẹ́ tó rẹ̀ lábáwá rẹ̀ kí ló fà á

dáwà ní ẹ̀mọ́ ṣe báyìí níbàámu sójú ọ̀nà tọ́nà tàbí ṣé tí wọ́n ń bà náà lórí lórí rẹ̀ kó máa jẹ́ ẹ̀kọ́ wọ́n máa yá ní pípé wípé ṣàkóyáàtì ló fi ń tẹ̀sìn àtúnáàtìs ló fi ń tẹ̀sìn dr kìnìkà pọ̀rọ̀sọ kìnìkà ṣéèfù kìnìkà ọ̀lá onímùtúnù lórí onímùtúnù wọ́n há sọ́yìn buhari wọ́n sọ́yìn mọ́sùkútùbù sí tàǹbẹ̀lágbá ní wọn sàpẹ̀lẹ̀ mélòó mélòó lẹ́nu tó ń pàpò ìmọ̀ pa aládìsí lòun tó sì yòó bídíà ó bídíà òtún náà fún ní àdìsí máa kárọ̀ ọ̀hún wọ́n pọ̀ jọjọ tí wọ́n ló ń kà ṣùgbọ́n wọ́n kàn ọmọ àdìsí yẹn for the sake of knowledge not for the sake of application tí wọ́n bá wọnú mọ́ àdìsí ní ó bá wọn dáadáa àṣà ẹ̀rọ wọ́n kún bẹ̀ dáadáa náà fún àdìsí tí wọ́n ìfàlù sùn náà àwọn kan wò pé academic exercise kẹ́ńtọ́ pé mi náà ní mà kìsìgbó láti tẹ̀lé tí wọ́n ń kà náà gbogbo ẹni tó bá ti ń pera rẹ̀ ní gbogbo ẹni tó bá ti ń pera rẹ̀ ní tí ń pera rẹ̀ tì síbi nǹkan kan nú ẹ̀sìn tó wá ń ṣe nǹkan tó takò kó fúnra rẹ̀ fúnra rẹ̀ fúnra pèsè ibi tí òun pàpè mọ́ yìí ìjẹ́ mùsùlùmí mi ṣé ìtì ìsìlámù gbé kalẹ̀ náà ni mò ń tẹ̀lé ìjọ ń sún náà ni sísún náà ni mò ń tẹ̀lé ìjẹ́ àfọ́ onísún náà àfọ́ dá àwà sàlàfíà ni tí mò ń polongo ṣé ìyẹn náà ni mò ń lò ní ìsẹ̀mí ayé àbọ̀rọ̀ tí mò ń sọ ń tako àpèmọ̀ra tí mò ń pè mọ́ra àwọn nǹkan wọ̀nyí ìjà gbìyànjú kásàtúnṣe lórí ẹ̀ kọ́lọ́mà subhanahu wa ta'ala kó tún gbogbo wa ṣe so eléyìí jẹ́ ìkan náà àwọn ìwà tó kù díẹ̀ káàtó tí ń bẹ lọ́dọ̀ àwọn ará ìgbà kan ẹlẹ́ẹ̀kọkàndínlógún 19th issue عيب الصالحين بفعل بعض المنتصبين إليهم عيب الصالحين بفعل بعض المنتسبين إليهم ìmá fẹ́nu àbùkù kan àwọn ẹni rẹ̀ pẹ̀lú awon ọwọ́ apá kan rẹ̀ tí wọ́n tí wọ́n tàbíkà ara wọn sọ́dọ̀ wọn èèyàn jẹ́ ní eré tó wà líyìí ọlọ́run ó jẹ́ tó páyà ọlọ́run àwọn kan wá láwọn ń ara wọn sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ìwà tí wọ́n yìí burú èyí tí wọ́n fi mọ wá fẹ́ fẹnu àbùkù kẹni tó wà tí ò da wọ́n máa fẹnu ka ẹni rí táwọn yẹn ń pàtó mọ́ra báwọn tẹ̀lé ṣe wá yẹn kò yẹ ká wà ní. káfà bá dáa tọmọ tí ò bá dáa ọmọ tí ò yẹn ni ẹ bá ǹjẹ́ tara ọmọ tí ó máa bú àfà tóbi bá dáa tọmọ ò gbọ́rọ̀ sóbi lẹ́nu ẹ má ti torí ọmọ tí ò gbọ́rọ̀ sóbi lẹ́nu tó ọmọ kan ṣoṣo lọ́kùnrin tí anábì Nuhu bí láyé àgbọ́ kó bí mi ìbá àjọyìn ìbá àjọkùnrin bí kò àwọn ìdílé ilẹ̀ fún wa onìkan ló bí ìgbà tí ò gbọ́ títẹ̀ tẹ́mu wá bí anábì Nuhu ní alẹ́ sẹ́lẹ̀ anábì wo anábì tọmọ rẹ̀ takò anábì ọlọ́run wà nìyẹn sàpéyìn múra rẹ̀ kó ní Islam jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni anábì lóòtù anábì lóòtù wò ẹni tíyàwó rẹ̀ gbá tiẹ̀ tíyàwó rẹ̀ gbá tiẹ̀ ìjẹjúwà níbi wò لا قدحهم في بعض الصالحين بفعل بعض المنتسبين إليهم كقدح اليهود في عيسى وقدح اليهود والنصارى في محمد صلى الله عليه وسلم الإمام رحمه الله وني قدح وني كافي زايس كافي نابو كايا إن بني سيسيا وأرايبا مكان tó máa ń fẹnu àbò kankan nínú àwọn ẹni eré pẹ̀lú sábàbí àwọn kan tí wọ́n ń ṣàfihàn ara wọn sọ́dọ̀ wọn bí àwọn Yahudi ṣe ń fẹnu àbò kan ìta àwọn Yahudi máa kì í lẹ́sà náà bí ìta gan torí pé wọ́n rí náà ọmọ lẹ́yìn náà bí ìta kan tí ò dúró déédéé Yahudi mo wá bọ̀ náà ìta bẹ́ẹ̀ náà ni Yahudi àti Nasara wọ́n mọ̀ bọ̀ náà Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe tó kù díẹ̀ káàtó bó ṣe ń ṣẹlẹ̀ lónìí náà nìyẹn ṣẹlẹ̀ agbègbè yẹn abẹ́káwà náà kíyèsí bíbá ṣe táwọn àfáà àwọn àfáà òdodo tí wọ́n wá àwọn ẹ̀rí nínú ọ̀rọ̀ ọlọ́run àti inú súnà náà sallam ṣàlàyé ọ̀rọ̀ fún wa Boko Haram activities àwọn èèyàn lè má nàbí lára ni sallallahu alaihi wa sallam àwọn lè lára wọn lẹ́sìn ìjẹun jẹ látara ìwà ẹ̀mọ̀ kan tí àwọn mùsùlùmí tọrọ òye tí wọ́n wọnú islam kódà tí wọ́n lẹ́mọ́ lára jù gan ló ń súnà ẹ̀mí àwọn èèyàn láwùjọ nílẹ̀ yorùbá wọ́n bá rẹ̀ tó jó ń súfí ọkàn wọn balẹ̀ sí mọ́rí sí rí gbogbo ẹni òwú bá rí ọkàn balẹ̀ sí kánbá ilé rẹ̀ ní tí wọ́n rí tó rẹ̀ ò máa tó lẹ̀ ó sì ní ọgbà straight ó gbé ìdájọ́ Boko Haram lé lórí ni

gbogbo pàánà ní báwọn èèyàn ó lè kọ́ ibà báwọn dòwò oko papọ̀ oko làdínù dídá tó báwọn dòwò papọ̀ ẹlòmíì ò lè kà àti ká sì rí kàkà pamọ́ torí agbóná fẹ́ ṣe ẹlòmíì ò lè kà wípé àtipapọ̀ dẹ́mọ́rán níbi ìtayé láàrin iṣẹ́ ọlọ́run gbòòrò mọ̀dínà àtàwọn yẹ̀wù débi wípé ó lọ yá nǹkan lọ́wọ́ yẹ̀wù bí kan ó sì fi aṣọ ogun rẹ̀ dógò ìjọ bá ró máa wá sán ẹ̀yin kó ànábì yẹ̀wúdí yìí wá mú aṣọ ogun ànábì yẹn ló dá padà sẹ́ni tí kò sí peaceful coexistence láàrin ẹ̀sìn wọ́n lè yára wọn nìkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ìdí àwọn ti fèrè àwọn nàṣọ́rọ́ burúkú yìí ó pa ọgbọ́n ọ̀rọ̀ jù ní. ànábì yìí náà kọ́ ni ànábì yìí náà mọ́ pa yẹn. tí ń gbà ní ìtọ́rọ̀ bá dìbò ọ̀rọ̀ wọn mọ́ káyàrá pé níṣẹ́ wá yàrá bùsùlẹ̀ ìṣòro kódà tó ń bá rí mùsùlùmí kan tó sì tó kú díẹ̀ káàtó wọ́n sì kó gbogbo mùsùlùmí papọ̀ àbúrò mi kan ní báyìí fẹ́ gba lẹ́kàn christian ìyàtọ̀ ní lẹ́yìn lọ́sì pé olóògbé òun ni pé wá àfà ní ilé ìgbà mùsùlùmí sínú ilé ìmọ̀ láyé láyé láyé láyé kí ló ṣẹlẹ̀ o òun gbà lájà báyìí nínú tó fojú òun ní kótókó kótókó òun lé òun òun gbẹ nìkan báyìí òun gbẹ nìkan báyìí kódà yàrá tó wà vékàntì wọ́n fẹ́ gbà yẹn alájà kan ló gbalẹ̀ kó tó kú ó jẹ́ mí lówó ọdún bíi ọdún kan àbọ̀ ó tún wá lóko tẹ̀ dágbére pé òun kẹrù jáde kò sanwó dè mí. lọ́kùnrin tó bá ti kó wá ti rí bẹ́ẹ̀ ẹ má gbèlé náà ní ìlú sọ́kùnrin sí mùsùlùmí mùsùlùmí kan wá wùwà tí ò dáa ẹ wá òkú ba mùsùlùmí ti rí nìyẹn ẹ máa gbálé mi kú ti sanwó àyàn kan bá làwọn á bá wọn gbéra ìgbà tó múra nìkan àbáyì tó tí ì rí légbà ó fara ní ìbú tí ìyá yẹn bú ẹni o tó bá sáà lóhun tẹ́sì wọ náà wò tètè yá gbà ìgbà padà sọ́dọ̀ ẹ̀ tí ọba ti lè dá ní ti tiẹ̀ o sọ àmọ́ mùsùlùmí tí mo máa ń gbà ẹ̀yin mùsùlùmí ẹ̀ yìí dáa ní mùsùlùmí ẹ̀ yìí dáa ẹ̀sìn pé tó bá jẹ́ bí irú àwa tó ti kóhùn wa máa fẹ́ di gé ìgé ìbáyìí wọ́n la fẹ́ jagun ẹ̀sùn ẹnìkanìtọ̀ ẹjọ́ mà tí ogun yìí lè da nínú ẹnu ẹ̀sìn sí torí sọ̀rọ̀ ń gbèsè tí ogun yìí lè da èyí ó kàn mú láti olórí wọn ni tí gbogbo pásítọ̀ yìí ló dá wọn ni èyí ìjà ìlú o àwọn bó para mi tó wọnú òdo ṣùgbọ́n mi ò ní sọ kẹ́kẹ́ sí èyí tẹ̀ wọ́n kọ́ sọ. ó ti wá ń tó sùn láti máàkì ìdíkúrẹ́ olóyè ní ìsìn ìyá ìgbọ́n tó máa ń wò ní pé ah, àfa àtọ̀ àmọ̀ pé bó ti rí kí ni òun mọ́bìnrin ti mọ́ ń ya alábòsùn láyé lẹ́lẹ́ ti máa ń sọ fáwọn èèyàn wípé bó ti wù kéèyàn rí ẹlẹ́sìn ní ètò lórí ilẹ̀ kó wà tí ó dáa ẹ má tírèsẹ̀ sínú tíra wọn àti ẹ̀rí ló mọ́ ní tíra wọn káwà sí yàtọ̀ sí wọn Islam kọ̀ǹgọ́nù ẹ̀ nínú Kùránì fún wa wípé láìpẹ́ kó tẹ̀lé lánàá wọn òfìyọ́mú àwọn ìpínlẹ̀ wọn ṣe ní wọ́n àti wọn wípé ìwọ kì yóò là ìwọ kì yóò jèrè àbí kó o tẹ̀lé ìlànà bàbá láwọn gbọ́ sámọ́sùn láwọn ọ̀nà kan dáadáa wọ́n àbọ̀ lẹ́yìn ìpínlẹ̀ tó ti gbọ́ lẹ́nu sẹ àlùwà láwùjọ àwọn olùkú ìtì yẹn o ń kà fara ẹni tí òun sára wọn nìyẹn o kò kàn lámọ́lẹ̀ ni ìwọ kì yóò jèrè ìwọ kì yóò là àfẹ́ tó bá tẹ̀lé ìlànà ìpàtẹ bàbá bàbá ìwọ ìtumọ̀ ní pé ẹni bá tẹ̀lé lánà Jesus nìyẹn ló ṣe kí ni gbogbo ẹni tí wọ́n tẹ̀lé lánà Jesus gbogbo ló parapara sí inú ọ̀nà ẹ̀sìn ìwò kàfàrà wọ́n ti mọ̀ sọ lórí rédíò tí gbogbo ayé ń gbọ́ tó bàbá sì dé tó ń tọ̀ làkún bí nùkún wà lè àdí ọlọ́run ní kẹ́sì ní máa jẹ́ ti àwọn ìjẹ́sẹ̀ ọ̀nà àmùsùn túnde oníjà ẹ̀sìn yìí tó ń sọ pé kò sí tó lè làbí tó tẹ̀lé lánà bàbá òun sọ jà ẹ̀sìn àbí mùsùlùmí àwọn gbọdọ̀ yàtọ̀ sí wọn tábàlẹ̀ tó wà pàlàpàlà náà tí tó ń fàtìmọ́ pé kírísítẹ́nì làwọn àbí yóò rí làwọn jẹ́ ká mọ̀ pé àwọn ànábì wọn ò àwọn ànábì wọn ò wọn àwọn ńlá jà tí wọ́n ti kí ni tí wọ́n yà kódà ó lè jẹ́ ṣíírí ó lè jẹ́ kófí ó lè jẹ́ mùtazili ó lè jẹ́ ahmadi gbogbo tó bá wò jẹ́ ní tó bá lára yẹn ló fi sọ̀rọ̀ mọ́ mọ́ parọ́ pé torí pé ẹni tó ń irú ìlànà fún òun náà ṣe wé ẹ̀ máa òdodo nìyẹn ìjọba àwọn sófin ni gbogbo wọn sì máa ń ṣe nìyẹn jẹ ẹkọ lọ wọnú tíra wọn ṣé irú nǹkan yẹn ń bẹnu tíra wọn kí wọn rìn yẹn ni abá ti yẹ ẹjẹ pé wọn tẹ̀lé títí lọ́gbẹ́ ní táàrí tírèjì tinu àkọọ́lẹ̀ sófin wọn kò sínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ ẹnì kẹsí ní méjì náà larí tó ń rú wọn yẹn ẹmọ rẹ ká ti tà á míì aláìsàn wọn torí ìwà gbogbo àwọn tí wọ́n fẹnu ka àwọn ànábì ọ̀rọ̀ wọn eléyìí ti ànábì kìí ṣẹ̀ṣẹ̀ ànábì Musa kìí ànábì Isa kìí àná Muhammad sallallahu tó bá ti pé àwọn ọmọlẹ́yìn ànábì kọ̀ọ̀kan tó máa níbi tí wọ́n ti yẹ gẹ̀rẹ̀ tẹ́sẹ̀ wọn kù sí á dọ́rọ̀ yẹn padà sọ́dọ̀ ara wọn ni àní tàfitì rẹ̀ sọ́dọ̀ ànábì tí wọ́n tẹ̀lé وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه يهود àti Nasara ń sọ pé àwọn ọmọ Ọlọ́run àwọn sì ni àyànfẹ́ Ọlọ́run ìsọ́tún Maida ìtọ́kọ̀ wà ní pé tẹ́mú sá sọ bẹ́ẹ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé àwọn ọmọ Ọlọ́run ẹni tó lè mú wá gbé ànábì Musa àrí ṣe ń sásọ bẹ́ẹ̀ wípé èmi àtàwọn ọmọ lẹ́yìn mi ọmọ olúwa ni wá àní mo wá fàbùkù ẹ̀kẹ́ mo wá dẹ̀ sọ́dà náà bìbí sá àwọn ọmọ lẹ́yìn tí ẹsẹ̀ wọn yẹ gẹ̀rẹ̀ tí wọn ò gbọ́ àgbọ̀ yé ntànà bí wọn fi jíṣẹ́ fún wọn àwọn ni wọ́n lè bú yẹn sígbà tí mùsùlùmí sọ pé yá Muhammad yá Muhammad wọ Muhammad gbàmí wọ Muhammad gbàmí káàmù mú ní ká máa fọ ọlọ́run tọrọ ká máa fọ ń sígbà tí boko haram sọ pé táwọn ọba ṣe rí àlọ àbí káwọn sọ gbogbo nàìjíríà di rírú sáànà bí lókọ́ wọn bẹ́ẹ̀ kàkàrà òfin ní ṣe rí àlọ sẹ àwọn sọ gbogbo nàìjíríà di rírú kẹ́nìkan wá ní ẹni wá nàbí náà ló kúrò owó jihadi ànábì náà ànábì wọn náà lọ sáànà sọ àwọn lòsì jihadi sáànà bí dáhùn lòsì jihadi ṣé ká já kèsè yìí lógun lógun ṣẹ̀ṣẹ̀ sáànà Muhammad nìkan náà bá fi rán ṣé mú nàám sọ́kàrà náà wòye èyí tí bá ń bẹ nínú àkọsílẹ̀ ẹlẹ́sìn kan wọ́n ká sí sùn bí wọn táwọn bá ń wa ká má sì èèyàn kan nú wọn jọ́ọ̀jì tó jẹ́ sí wọn náà Yahudi wọ́n bẹ́ẹ̀ ń bá tọ́lọ̀ wọn bá fi tó fi ránṣẹ́ sí wọn jẹ́ wọ́n yí padà bẹ́ẹ̀ náà ni àwọn wọ́n sọ ẹ̀sìn kírọ́ọ̀sì èyí tí wọ́n kún mẹ́sìn wọn bẹ́ẹ̀ náà oríṣiríṣi àwọn ìwà kẹfìrí èyí táwọn ohun tuntun sọ́dọ̀ náà bèèrè sá àdìsára bẹ́ẹ̀ náà ni gbogbo ìwà burúkú tí ń bẹ lọ́dọ̀ àwọn yóò àwọn tí ń bọ sàárè wọ́n fi ti ní àwọn abọ sàárè náà mùsùlùmí ni ọba alẹ́ sẹ́gbẹ́ kan wọn fẹ́ra ogun ara ọ̀kọ̀ ha yóò àwọn bọ̀rìṣà tí bọ̀rìṣà wọn bójú ẹ̀sìn jáde fún wa lọ́dẹ̀ tí ó yẹ sánàbí ló kọ́ wa bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam lọ́dún kan tọ́lẹ̀ rọ́pì ọgbọ́ ọ̀rẹ́ ó lọ sí hajj lọ́dún kan àdéhùn sí ó bá dé ní hajarul aswad hajarul aswad ó wá fọwọ́ kan báyìí ó ní wọ òkúta dúdú yìí lè sàǹfààní وسنيرا كنيرا كانوا بالسنين لولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم يقبلك ما قبلتك إذا ما جاتك موليا لن كيسي وفتايني المولي بعد ما كيسي لاي تلو بتابعني زيني زيني nítí ò yí àwọn oníkè ìtànú àwọn christians nìyẹn tó láwọn mùsùlùmí ẹbọ làwọn náà ń pe lókùtà kan ń bẹ ní kàńbà ìsòrò ìsàlẹ̀ sí ájì yẹn tó kọ́ra báwọn olóòsà ti máa ń pàkájà àwọn náà ti máa ń pàkájà. sẹ́sìn mà wọ́n máa ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ mùsùlùmí mùsùlùmí jẹ́ ìbẹ̀ ìṣòro mùsùlùmí jẹ́ ìbẹ̀. <laughs> òṣèlú sọ pé òkè òkè òkè òkè òkè bí mùsùlùmí yẹn wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ẹtì ẹ̀rọ mi kí wọ́n sọ èdè tí mùsùlùmí torí rẹ̀ pé kó ní Jesus Christ tẹ́ẹ̀ máa ń pèsè ìnáwó bá tẹ̀yìn kí ni kó tákù wọn ṣége tẹ́bọ ẹ̀yin kí òkọ́kọ́ dẹ́bọ mọ̀ mọ́ ẹ̀ dẹ́bọ mọ̀ yàtọ̀ sí ti jẹ́ ìmọ̀ẹ́nì ẹ̀rì pé tó bá láhàn ní ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá kò ní sọ ọ̀rọ̀ ìmọ̀lọ́jọ́ mi àwọn ọmọ sọ lọ́dọ̀ mùsùlùmí tó ṣe wípé tọ̀ yes yes you are making senses yes máa ń our yẹn. àwọn catholic to tọ́lọ̀ má sànú wọn lóko wọn á kúnlẹ̀ síwájú fọ́tò mọ́ríàmù wọn á kúnlẹ̀ síwájú fọ́tò tí wọ́n pè ní fọ́tò mọ́ríàmù eré wọn á ta káàdùn méjì síwájú rẹ̀ àwọn jókòó tí ẹbọ digbí lára mọ́ríàmù èyí sì lọ́pọ̀ mùsùlùmí ní ẹlẹ́bọ̀ torípé àti hajj ara wọn aná Muhammad amọ̀sálàm ó yọ gbogbo àlúmọ̀ kó nú wa ẹbọ wa kìfìrí ó jù wá sínú ìmọ̀lẹ̀ Islam ìmọ̀lẹ̀ tawhid gbogbo ẹni bá ń wà ẹbọ láàrin mùsùlùmí ẹ̀mẹ́jà sáré sórí àná Muhammad sallallahu alaihi wasallam wọ́n ni ìkànnà àwọn afá ìlẹ́bọn yẹn ó dé jòkó èrò pọ̀ ń bẹ̀ wọ́n á lọ́mọ kékeré kan rí àwọn kékeré afá to náà tó náà dìsílé kéwú tó máa ní kàn náà dárin oúnjẹ ó sì wọ́n nígbà agun yẹn ó yẹ ìrìn sọ pé àwọn ọlọ́run ni wọ́n bọ̀ wáyé o àwọn ọlọ́run ni wọ́n bọ̀ wáyé o ẹ̀dá kan jáde mo ọmọ yẹn gbígbà bí fẹ́ wúwa aláìní jíjú wọ́n bọ̀ wọ̀ yẹn bàbá ti jòkó tán ọ̀rọ̀ kan bàbá yẹn báyìí bá ah, ìwọ ọmọ tí òun sọ̀rọ̀ nígbà táwa ẹni ọlọ́run wọlé ó tiẹ̀ wa kò tiẹ̀ kó pọ́n lórí tí olórí ibú ẹ̀dá lọ iná àtẹnà ẹ̀kọ́ ewu ní ọ̀rọ̀ náà nínú sọ́rọ́tù kọ́sà iná bá sì ń jó gbùlàgbà lárí àtọ̀ bá ń pariwo tí iná mú ní gbogbo aṣọ gbogbo ojú abúbátú àwa ẹni ọlọ́run á jẹ́wọ́ ọlọ́run fún iná àtọ̀ iná iná àtọ̀ iná ẹ̀sìn náà pé ojú agbo ẹ̀rẹ́ sì rọjú kò sáwọn ọmọ ká ń bẹ̀ kọ́ kó àkólà lórí àfa kíákíá yóò sọ ibi tó ti rí náà tẹ́lẹ̀ ti jiná. àbàbá ah, ẹ̀dákùn afẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ni ẹ̀dákùn ẹ̀dákùn iná yóò jópa iná afẹ́ iná iná náà kò láàárẹ̀ wọn bá tó rí náà mọ́ ẹnìkan ló bá jẹ́ ṣètò mùsùlùmí wà nítorí pé nítorí ah, wọn sọ ní pé àtẹrípànẹ́bí wọn yẹn

ìwà ìmọ̀kánì ìka tó bá sí ìtẹ̀ náà lọ́ba ń gbé ẹlẹ́bọ̀ lòun òun kàn sábà ní sábẹ́ ìjápa ni ọ̀fọ̀ ló ń pè ó dàbí ìjápa náà àtọ̀yìn náà ní tó bá ti wí tó tó àjẹ̀lú ní bọ́ àfitọ́nà gbogbo àwọn ìfipà àdáwò nìkan lókun ló bọmọ lọ́wọ́ lẹ́sẹ̀ wá rí wọn nìyẹn kùránì yìí ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan nínú wọn náà sì ti ń jẹ́wọ́ ó ti ń gbéra wọn fẹ́ rárá o ògùn bẹ àwọn oṣù ògùn sí lérò pé ojú gbogbo ẹ ti ń là ó ti ń yé òkè kéwútà ń gbéra bí òpá fa nìyí àṣọlógùn ni tí àtẹlẹ wọn fàfà bù sí nìsín wọn ti ń jáde wọn ti fáwọn oṣù ògùn hmm. ó yẹ kó mùsùlùmí wá pé kò ta wá làágùn ta la fẹ́ gbọ́rọ̀ tiẹ̀ àti nílò àwọn bàbá táwọn ló fàfà ni wọn wọn ti jẹ́ ká mọ̀ wípé àwọn ológun làwọn ìkànnì ìfásírù ló wọn inú Ramadan náà máa ń pè ẹ inú Ramadan náà ìfásírù ló máa ń tẹ́ ṣe sí ní ìlú bá ṣe wá ìjọba àwọn ẹ̀ka wáyé ó tún di ọdún mi ẹni tó so yẹn nǹkan ní sọ fún mi òun lọ kí ọ̀rẹ́ òun kan tó ń ṣiṣẹ́ títà nílùú yẹn ó wá bọ́ sínú àwẹ̀ vóòrì wá tó àwọn tó ń vóòrì sáwọn tapayé dà sílé wọ́n wá sọ fẹ́ni wípé ah, ṣé ẹ̀yí ti tafsiri inú ọmọdọ́nà bí láwọn máa ń ṣe ṣe central mosque àwọn ọ̀sán ìlú táwọn tó máa ń ṣe jẹ́ àlọ́bẹ̀ ká lọ gbọ́ tafsiri àwọn bá débẹ̀ ni mufasiru bá sọ fáwọn ọmọ akéw àtàwọn ìjà náà tó ń bẹ ẹnu mọ́ṣáláṣí rẹ̀ tafsiri fún ó ní ọkùnrin ológun kan tán ní olólórí awo nílùú àwọn tán ló máa halẹ̀ láwọn èèyàn káàkiri inú ìlú wọn bá bá ń ṣe ìnáwó yóò lọ bá wọn pé ẹ̀yin tẹ̀ ń ṣe ìnáwó yìí sábà fún mi ní nǹkan ní rọ̀bì lójú

ṣe kùránì kákàdá tí ó ń tí àìlè lásán wọn wá lẹ́yìn fàdúrà tuntun náà àníkẹ́ ẹ̀yẹ́ ìdíkẹ́ wóògùn gidi lẹ́bi bàjá ní bá yìí sọ́rọ̀ àwọn ọ̀rẹ́ ìrọ̀lẹ́ wọn máa ṣàánú wọn níwà ìlójútì sí ọ̀rọ̀ kẹfìrí kọ́ ni ìlà àwọn àwọn àbòwá sójú agbo ilẹ̀ ọmọ wa rọ ẹwà irú àwa kan báyìí àwa jókòó òfin ẹ̀mẹ́jà àwọn ẹni ọlọ́run ẹni ọlọ́run wo ẹni ọlọ́run máa ń rí òfin ọlọ́run ọba fún ni tí ẹni ọlọ́run máa ń fẹnu àbùkù kan ọ̀rọ̀ ọlọ́run ìjẹ́ ni ọlọ́run yẹn pàdé kó lòfin ọlọ́run bí wọ́n ti ń jáde wọ́n ti ń fara hàn ń fẹ́ wá ìjóògùn lájóògùn sí ìwé rẹ̀ kò rújúmọ́ ṣùgbọ́n mùsùlùmí tó bá máa fọ́nà ṣe mùsùlùmí lẹ́nu ló kù tí wọ́n kò rógà àwọn kan wọ̀nyí ànábì bọ́pá bọ́sẹ̀ kò sí ẹ̀jẹ̀ múmú ní Kùránì àwọn sàhábà náà Muhammad sallallahu wa wasallam kú kewu kéwú ẹ̀jẹ̀ mímú kéwú kátamáta ní máyà kéwú àtírí kò sáti nínú ọ̀rọ̀ Qur'an èyí tí ó gbé tí wọ́n bá ń gbọ́ ń parẹ́ yẹn ló da nǹkan rú máwọn èèyàn lójú ó sì jókòó tì wọ́n lé lórí ya mímú máa jà mímu ọ̀la yìí lè àfihàn yóò máa jà ìgbọ́ra níbi tí ráyè àwọn tí ò sí lọ́jọ́ náà ẹ̀yìn tí wá ráyè máa hàn kí ní kan sí gbáyà obìnrin gbọ́dọ̀ tí wá ráyè kó kálápàlá yìí gbogbo ẹ̀ fi hàn láti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn látọ̀ dáná Muhammad sallam láti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn lára àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà rẹ̀ ètò ìbá ti ṣe nínú ẹ̀sìn ìdípa ànábì ò kọ́ wọn nìyẹn àmọ́ àkọ́ ànábì ọlọ́run ọba náà kọ́ ànábì kò jẹ́ sìn ní àwọn náà gbọ́dọ̀ sí kí ni kájínà sí ìjọba ti wáyé tó ṣe tó fi ẹ̀ káàtó mọ́lẹ̀ má nàbí mọ́lẹ̀ má sùlámù lẹ́mú tó ṣe nǹkan yẹn fún ara torí ìjọba ẹ̀dá yẹn yóò máa lo oníkálukú ẹ̀yọ́ wa subhanahu wa ta'ala kó lè wà fún lórí àbọ̀ ẹ̀sìn jù báyìí tó bá ní ọjọ́ mẹ́jọ àtẹ̀síwájú lórí al-mas'alatu